tí ń bá lálàkàlà tí ń rí ìlúkúrì lójú oorun tàbí ń bá ń sùn iye kan wí gan ọmọ ilé kí tó bá wá jí sójú ayé yóò máa mí hẹlẹhẹlẹ ẹlòmíì wọ́n tiẹ̀ máa nà lójú oorun ni ẹlòmíì ìbọn ni wọ́n ń ta lójú oorun ẹlòmíì bí ṣe ń rí òkú yóò máa rí alàyè ẹlòmíì ìyáálé ìyá rẹ̀ ni wọ́n máa rí ẹlòmíì ẹ̀tọ̀ lẹ́ni tí ń ṣe ẹ̀tọ̀ làwọn wọ́n máa gbé wá fún pé ní ṣe lójú oorun ẹlòmíì tiẹ̀ rí yóò máa níbàlòpọ̀ lójú oorun ni ẹlòmíì ọkọ ọ̀run yóò máa dà láàmú kò ní jó bímọ láyé ẹlòmíì tiẹ̀ ti bímọ sáyé ọkọ ọ̀run ni òjò lákòjọ ẹlòmíì ni òyì ọ̀run ni tó bá jẹ tẹ́ báyìí àlàáfíà ò ní kò ní sí lára ìtìlẹ̀ bá ti mọ́ ẹlòmíì jẹ́ oúnjẹ ojú ọ̀run nǹkan kan ò sí tó bá ti jí yóò ní òun wọn náà gbóúnjẹ wá fóun ṣùgbọ́n kò ní kí ìsara pé iṣẹ́ wọn lọ síwájú kò ní kí ìsara pé iṣẹ́ wọn lọ déédéé mọ́ kó làá bá wá ṣe é ṣe nígbà wáṣẹ̀ tó fi dùn ṣùgbọ́n ewé afẹ́lómi ewé àjọbalẹ̀ tó bá ti ṣe àwọn ìyàmí ó sì dọwọ́ sí ọ wọ́n dọwọ́ fún ọ ó sì dakọ̀rẹ́ sí ọ ẹ ájà ewé tẹ bá fẹ́ ṣe dáadáa ìgbà àtẹ̀yọ̀ kan ni bàbá mi máa fi kájá ewé làálì ò níye ewé làálì tí wọ́n fi táwọn òfin máa fi kún wọ́pọ̀ sẹ́mu tába ti làálì àwọn àgùn mọ́ ewé àjọbalẹ̀ ìgbà àtẹ̀yọ̀ kan tába ti e, egbògi tí wọ́n sọ lẹ́yìn ó ní májẹ̀mú o ó ní májẹ̀mú ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ dáadáa o èpo ọ̀bọ̀ àgùn mọ́ iṣẹ́ rẹ̀ sì pọ̀ ìnílẹ̀ láǹfààní àti sọ́sẹ́ rẹ̀ tán lórí afẹ́fẹ́ ìwọ tó bá lò ó lọ́ mọ̀ torí tí mo fi níṣẹ́ rẹ̀ pọ̀ àní lè sọ lórí afẹ́fẹ́ ẹ máa gbá láàyè ń bọ̀ báyá bá a ti ṣe tẹ́ bá ti fẹ́ gún ọ̀sẹ̀ yìí gbàdúrà sọ lọ́hùn kó tó ṣe wọ̀ lọ́hùn ọ̀sẹ̀ tí mo fẹ́ ṣe yìí o kọjá ìdáàbòbò fún mi àti ìdílé mi agbára òkùnkùn ọmọ lè ká mi ọ̀dà níyẹn sí i tọba tí òní ti gun rárá tẹ ìdàníyàn sí bàbá mi ti mọ ẹsẹ nù ọ wá fi èpo ọ̀bọ̀ lé àwọn ewé ìlórí ewé làálì àti ewé afẹ́lówu ewé àjọbalẹ̀ tá a ka igba àtẹ́wọ́ kẹ́yìn a wà á gun a wà á gun tí ẹ bá ti wà á gun lọ́wọ́ èyí tó bá ti bọ́ọ̀lẹ̀ láti inú odò ẹ̀ gbọ́dọ̀ mú sí mọ́ ẹgbẹ́ mu rẹ̀ ni a gun lọ́wọ́ ẹ̀ pàápàápàápàá ìtí bá ti ń ta bọ́ọ̀lẹ̀ inú odò ẹ̀ gbọ́dọ̀ mú sí inú ẹ̀ mọ́ kọ́dà bó sojú ọlọ́lẹ́ bá ti lọ ìtí bá ti ń gun pàápàá ìtí bá ti ń bọ́ọ̀lẹ̀ ẹ̀ gbọ́dọ̀ mú sí mọ́ kọ́dà kó tóbi kọ́pọ̀ sí lára ẹ̀ mọ́ ìwọ ni o téèyàn bá yẹ mú tinú oorun ètò bọ́ọ̀lẹ̀ sí i lè wo tí mo sọ fún yín gbókọ rẹ̀ ìwé àjẹ́ ọba yìí ó ti yé yín o ọmọ Yorùbá ni yín o ẹ̀yin ìyá wa ẹ̀ ń gbọ́ ẹ̀yin bàbá wa ẹ̀ ń gbọ́ o mo sọ tèmi o tọ̀ ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀ ń gbọ́ o tọ̀ tẹ́ bá ti wá gún un sẹ́yìn lílò rẹ̀ a máa fi wẹ̀ lálẹ́ a máa fi wẹ̀ láàárọ̀ ṣùgbọ́n tẹ́ bá jẹ́ pé èèyàn bá fẹ́ fi máa wẹ̀ ó dáa jù tẹ́ bá ti ń wọ tẹ́ bá ti ń lo ọṣẹ yìí kéèyàn máa ṣe tọrẹ àánú táwọn oníbàárà tàbá àwọn tí ọba ní máa ti ń lò tí ẹ bá fi lè lu ọṣẹ yìí èyàn ò lè máa lu ọṣẹ mo fọ Ọlọ́run àlàyé bùrọ níbi ọ̀rọ̀ rẹ̀ ń takú sí yóò kó mẹ ẹ máa lọ síwájú sí ni kò nílò ẹ̀yìn mọ́ iṣẹ́ ìwù tí kọ́nà kan mọ́ níṣẹ́ yóò ra àánú gbà torí ẹni táwọn àyà mi bá yọnu sí tọ́bárọ́nà àbáyọ ń bí tí wọ́n ayé ọ̀nà kan wáyé rẹ̀